نستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة كل ضلالة في النار هذا وقف ولو أبا أتريك أتي قالون فو النبي ومحمد وهو أرى لي النبي وصحابة له بنتي ينطو إلى النبي تفي دي أجوه عند القيامة أبلو كفي كتي أتريه كفي كارب وهو تبان تليل أنا النبي تفي دي أجوه عند القيامة آه وأتي عن بيت والدين يسر owó aláké pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu náà mi tó tí ò ní yìí aláàjì bọ́lá sàròyìn ṣùgbọ́n tí wọ́n ń ṣe nínú rọ̀mbọ́ọ̀nù náà ni àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tó àwọn ní kí ó máa jẹ́ ìrántí fún bàbá wa kó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa alẹ́ ìsọlámi rock sàròyìn àti bàbá wa aláàjì ibrahim magaji sàròyìn àti bàbá wa khidr alibé faroni so kí ọlọ́run kí ó múládà ìtí afẹ́ṣe kọlọ́n kí ó fi kankan àwọn náà bákan náà tó ní ìyàwó àwọn tó lọ ní àìpẹ́ yìí kọlọ́n kí ó bá wọn fi mọ́lẹ̀ san olóore níbi tí a fẹ́ lọ lónìí gbogbo àwọn mùsùlùmí akíwa kó àwẹ̀ rọ̀mbọ́n akíwa kó àwẹ̀ rọ̀mbọ́n bá ṣe bẹ̀rẹ̀ yìí náà sàbẹ̀lọ́n kọ́mọ́ṣáàjì kí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa gbogbo àwọn kan tí àwọn àfáà súnà ń ṣe lálàyé pé tó máa ń mú àwẹ̀ ní ìkíní tó máa ń mú àwẹ̀ fẹsẹ̀ nílẹ̀ tí ládàá rẹ̀ ó fi jẹ́ tìyàn kọ́lọ́n kó jẹ́ kí ọ̀rọ̀ fún wa. ẹ̀rí ibi tí mo fẹ́ lọ ní èmi so mòdó tuntun yẹn ni pé tọ́pìkì tuntun mi òun ni mo fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni tó ní í ṣe pẹ̀lú amradul qulub àwọn àìsàn inú ọkàn àwọn àárẹ̀ tí máa ń ṣèyàn nínú ọkàn ẹ̀rí ọkàn nǹkan tó lọ́wọ́ bá sọ pé dandan ká mójútó ni so kódà ọlọ́wọ́ a máa bínú àbí ọlọ́wọ́ bó bínú tí ẹni tó bá ṣe pé kò mójútó ọkàn rẹ̀ tó ṣe pé ara náà ní mójútó ṣẹlẹ̀mí pàtàkì ara gan ó lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ tó kò fẹ́ kí ìdọ̀tí kó wà nínú ara òun so kò fẹ́ nira kankan fara tẹ́lẹ̀ mi bá rí pé nǹkan kan ra mú un lára báyìí tọrọ à ń jẹ́ bí bóyá kòkòrò àbí kìíní kan kò sí iye tí ò lè ná sí pé á ìfẹ́ kára mi kó rí kò mọ̀ ní dọ́kítì kò mọ̀ ní nǹkan kan so kódà náà ló gbé lómi débi pé kí n lọ lè máa ń bóra kí ni òun dúdú wọn fẹ́ kí ara òun kó ṣe òun pa pimples àti pimples yóò padà di pé ń bóra so ẹlòmíì ló ṣe determine kò fẹ́ lọ lè wẹ̀ so irú eléyìí náà ara lọ́jọ́ lójú tó náà ló ń lè débi irú nǹkan báyẹn tí ọlọ́wọ́n bá azza wa jal ó pa wọ́n láṣẹ ipe ọkàn wa hmm, níta gbọ́dọ̀ mójútó ni o níta gbọ́dọ̀ mójútó ni ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim ah, qad aflaha man zakkaha wa qad khaba man dassaha olúwa ni tó bá ṣe àfọ̀mọ́ ọkàn rẹ̀ tó mọ́ kanga torí pé anábì sallallahu alaihi wa sallam ó jẹ́ kó yé pé ọlọ́run bá dá ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ṣùnàfà ní tó mọ́kànga tó mọ́nà kíyà tọ́hìrọ̀ ẹ̀mí mọ́kànga ni ọkàn mọ́kànga ni tó wá ní tó mìíràn bá ti di kó bẹ̀rẹ̀ sí ní hu àwọn ìwà kan àbí ó ń gbé àwọn ìgbésẹ̀ kan àbí ó ń ṣe àwọn kinní kankan sọ àwọn pọ́ìntì tó wà máa sínú ìdọ̀tí yóò máa kán sínú ọkàn yẹn yóò máa sí yóò máa sí yóò máa sí títí ó fi dìkú yóò wá fẹ́ẹ̀ ẹ̀mí yẹn wàá di payányán ẹ̀mí yẹn wàá di ẹ̀mí aláìsàn yányán tó kọ́lọ́nkọ́ là wà. òun náà ni pé olúwa bá ní ẹni tó bá fo ẹ̀mí yẹn mọ́ tí òjì kó dọ̀tí àkọ́dẹ afúláhà ẹni yẹn là ó ṣoríire lálá wàkọ́dẹ khaba man dassaha ẹni tó bá dọ̀tí ẹ̀mí rẹ̀ tó dọ̀tí rẹ̀ àwọn kan tó máa ń dọ̀tí ẹ̀mí àpàdà débẹ̀ sọ pé tó máa ń dọ̀tí ara nìsín oríṣiríṣi nǹkan ni tí wọ́n ní ara mi ti dọ̀tí aṣọ àmọ́ dọ̀tí ara gá mọ́ dọ̀tí kóra gba mi yóò rí pé ara yìí mo nídìí kí n lọ lè wẹ̀ ìgbà mi yóò rí pé ìyìn ní wẹ̀ kí n kàn ṣan ara lásán ni ìgbà mi yóò rí pé kò nídìí kí n ṣara yín sanwó yín ṣàṣẹ ni so mi pé kí n yẹn ní lẹ́wù oṣù mọ̀ ń dọ̀tí tó bẹ́ẹ̀ náà ni ọkàn náà àwọn dọ̀tí olúwa ní wa qad khaba man dasa ẹni tó bá ṣe fún olúwa yìí sábàbí tọkàn rẹ fi dọ̀tí olúwa ní ẹni yẹn má ṣòfò ẹni pàtàkì rẹ̀ yẹn ni pé ń tàbá ń wo àwọn iṣẹ́ àwọn ojúlówó iṣẹ́ tá Nábì sallallahu alaihi wasallam wá ṣe láyé tó wá ṣe tọ́lọ̀ fi gbé dìde wàláhì ìṣàfọmọ́ kan kì í ṣe iṣẹ́ kékeré ń bẹ iṣẹ́ láńlá ni nínú àwọn iṣẹ́ láńlá tá Nábì wá ṣe òun ni pé olúwa bá azza wa wọ́n sọ nínú suratul eh, jumu'ah ike huwa alladhi ba'atha fil ummiyyina rasulan minhum yatlu ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين Olúwa bá ní òun ọlọ́run ọba òun gbé òjíṣẹ́ dìde òjíṣẹ́ tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ká láàrin wọn lòun ti yọ òjíṣẹ́ yẹn dìde yatlu alayhim ayatihi kọ́mọ wá kà fún wọn àyà ọlọ́run wa yu'allimuhum wa yuzakkihim wa yuzakkihim ma la yutahhiruhum kọ́mọ fọ̀ wọn mọ́ kó máa fọ̀ wọ́n mọ́ ẹ̀rí omi pé iṣẹ́ tánàbí wá ṣe ọwá kọrin ní àyà Qur'an ọwá ṣe tazkiyatun nafs ẹ̀rí ọkàn ọwá fọ̀ ọmọ ara iṣẹ́ láńlá nìlú fi mọ́ bí ọkàn ṣe ṣe pàtàkì tó nínú ara ọmọ ẹ̀dá ènìyàn anabi sallallahu bá sí kan bẹ nínú ara ọmọ ẹ̀dẹ́ nìyà bọ́mì yẹn ṣe tóun ẹlòmí ò tóbi gbangba yọ sanra yọ ga Allahu Akbar bó ṣe ga bó ṣe sí gbàgàdà wọn ní ti ń jẹ́ kó jẹ́ báwọn ọkàn ni ẹ̀mí ni tó tó àìpé yẹn bá wá rí báwọn tó da tó dùn orí ọ̀gá ó máa ó ṣe gbogbo ẹ̀ tọkàn rẹ̀ bá wà lọ bu á ìrẹ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ ayé burúkú lẹ́nu yẹn máa ṣe torí pé ọkàn rẹ̀ ti bàjẹ́ náà ni àfáà oní adàbù fi ní yà khadimal jismi kam tashqa li khidmatihi أتطلب الربح مما فيه خسران أقبل على النفس واستقمل فضائلها وأنت, بالجسم وأنت بالنفس لا بالجسم إنسان يعني يا خادم الجسم وتشقي على لهم سانسيب ويسن ومرا كريمو وراونجي وسافقا لوشا ما ديفلوب وشا ما توبي آه كم تشكو لخدمته كل ló dé tó wá ń kó fìtínà bá rẹ̀ jù lọ fẹ́ dà níbi ìmọ̀ kó wà lábára àtẹ̀tùlóbò rẹ̀ bọ̀ hàmì máa fi khusran ṣòro pé ó lè rèrè ni níbi nǹkan tó ṣe pé ó fò lókun síbẹ̀ tó a pé ayé ara lè yẹn bá kẹ̀mí sí tó lọ sáfẹ́ mọ́ tìrìtì ó sáfẹ́ mọ́ tọ́jú rẹ̀ ó sáfẹ́ kọ́ mọ́ dán sáfẹ́ kọ́ ọ wá pa ẹ̀mí tì òfò lè yàn padà ṣe káyìn tó náà ni pé kí ara kó mọ́ da tó bẹ́ jù bẹ́ẹ̀ lọ àmọ́ kí ẹ̀mí wá da kẹ́mi kó mọ́ kẹ́mi lálàáfíà kódà kó rẹ̀yàn kó rí pé ah ẹni yìí la rí la àárẹ̀ ń ṣe gbogbo ara yìí wúwara rẹ̀ ní ọ̀dán yìí wúwara rẹ̀ ní ọ̀jọ̀lọ̀ yìí àwa rí i pé àmì ẹ̀mí rẹ̀ wá dáa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba irú ẹni aláìwọ́ pé ju ẹni tó ṣe pé ara wa dán tí ọkàn wa burú lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ara ń dẹni ọkàn burú tẹ́ bá ti wá rẹ̀ tó bá ti wá gbé ìfi ara ìtàn ara ṣe lé ọkàn jù táyọ̀ àlà kẹmọ̀ pé àìsàn yóò sì máa fi ẹ̀mí torí méjèèjì ọlọ́run láti kó papọ̀ kí wọ́n fún ní pàwọ́rìtì kaná kí fún méjèèjì ní pàwọ́rìtì kaná so ìkó yọjú kan lọ sínú kó jẹ́ pé ẹ̀mí oní pàtàkì sí ọ ìfẹ́kọ̀ jẹ́ pé ara náà ni ọ pàtàkì sí ọ àmọ́ oríire ńlá onífẹ́ tó bá ṣe pé ó rí ara rẹ̀ mójútó níwọ̀nba bákan náà ó sì rí ẹ̀mí rẹ̀ mójútó gidi gan-an ó rí ẹ̀mí rẹ̀ mójútó gidi gan ó rí ara mójútó níwọ̀nba ó wá rí ẹ̀mí rẹ̀ mójútó gidi gan tó kò dá ìyẹn gbọ́dọ̀ ṣàṣejù níbi ìkíní kejì kí wọ́n á ní èmi ò mi ò tiẹ̀ wọ́n takò ìlànà nẹ́bí sọ̀lọ́ sọ́lá kọ́lá nẹ́bí sọ pé ó ṣe léwu kí ìlú yín kó mú tutù tó yàní kó má fẹ́ràn àti máa wẹ̀ tó ànẹ́bí ni sáwẹ̀ lẹ́ẹ̀kan kó rí pé o fi omi fẹ gbogbo omi dé gbogbo orí rẹ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kájẹ̀ níwèé wẹ̀ rárá tó wẹ̀ lẹ́ẹ̀kan ìtumọ̀ rẹ̀ lẹ́nu pé èyí pa ara tì kó pa tì yányán tó bẹ́ẹ̀ náà ni èèyàn pọ̀dọ̀ wá pa ẹ̀mí náà tì yányán tó láláì mójútó ẹ̀mí yàn tó kàn yẹn anabi ní ìdá salahat ala inna fil jasadi mudgha anabi ní báṣí kan bẹ lára wa yìí báṣí ẹran kan bẹ tí ẹ mọ tẹmọtọ wa ní báṣí àwọn àmọ bí ọkàn ṣe rí ẹwọ ọkàn mélòó lọkàn anabi ní ìdá salahat tí ẹ bá ti ẹyàn ọkàn yẹn bá ti dá salaha al jasadu kulluhu gbogbo ara ti dá yányán nù àmọ́ wáyé sá fásádẹ̀t tí bá sí ẹran kan yẹn bá ti bàjẹ́ fásádẹ̀l jasadu kulluhu gbogbo ti ń jẹ́ ara ó ti bàjẹ́ yẹnyẹn anabi ni ala wahiya alqalb anabi ni tẹ́tí kí n gbọ́ bá ti ẹ̀ràn kẹ́tí mo sọ fún yín ọkàn ni ọkàn ni tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ní ti ń jẹ́ ara ó ti bàjẹ́ so kí ọkàn kó jẹ́ ọkàn tó máa tọ́ láà níbi àwọn àìsàn kọ́kàn yẹn mọ́ sàárẹ̀ kọ́kàn yẹn mọ́ sàìsàn sábàbùn lè sàáàdẹ̀ ti dúnìyà wal òkùnfà oríire ayé àtàkìyàmọ̀ ní fún yàn ẹni tó bá rí ọkàn rẹ̀ mójútó tí ọkàn rẹ̀ ó jẹ́ ọkàn tí ń ṣàìsàn tí ọkàn rẹ̀ ó jẹ́ ọkàn tí àárẹ̀ ń bẹ níbẹ̀ ẹni yẹn á yóò sòrí láyé àti ní alkiyama ní suratu Shu'ara àyà 88 olùwọ́bá ní yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi bàtọ́lọ́wọ́ bá ń sọ ọjọ́ gbòǹdà alkiyama olùwà ní ọjọ́ yìí ọjọ́ tó ṣe pé lẹ́yà ń fàáyì máa lò owó ò ní sàǹfààní fún yàn pé mo lówó kò wúlò ń jọ yẹn wẹ̀lẹ́ ìbànú ni mo bímọ tó jọjú kò wúlò ń jọ ẹni tí ó wúlò fún yàn man atallaha bi qalbin salim ẹni tó bá mú ọkàn tí ọkàn yẹn là ọkàn tó firi níbi gbogbo àìsàn Allahu akbar irú ẹni yẹn òun ni yóò jẹ́ pé ẹni tí yóò rí bí dé sí lọ́dọ̀ ọlọ́run ọba ní ìjọ gbé ní alkiyama Ah, bí a ti wá wọ̀ yìí níta gbọ́dọ̀ mọ̀ ní pé kò sí oríkèé kan Allahu Akbar tó ń bẹ lára wa tí kì í ṣàárẹ̀ ẹ̀rí tí pé kò lè ṣàárẹ̀ kò sí ibi tí àárẹ̀ ò lè bá lóríkèé ara wa gbogbo ara kò síbi tí àárẹ̀ ò ti lè ṣèyàn so àárẹ̀ ojú a máa ṣèyàn àárẹ̀ etí a máa ṣèyàn àárẹ̀ ẹnu a máa ṣèyàn kọ́dà àárẹ̀ eyín a máa ṣèyàn tó fi jẹ́ pé àwọn dókítà kan bẹ tó fi pé àwọn ọmọ mójútó wọn mójútó kọ́lá ọpọlọ Allahu Akbar ọpọlọ àwọn ṣàárẹ̀ pèpè tó ní pé alágbájá yìí ó ti láàrẹ ọpọlọ ni so àwọn títí tọ́jú rẹ̀ náà bẹ̀ Allahu Akbar bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni apá wọ́n ni alágbájá rẹ̀ ó kán lápá ni ọlájúdé ti ẹsẹ̀ rẹ̀ kán ni ọwọ́ rẹ̀ kán ni àwọn tí ó mójútó ń bẹ̀ ẹ̀rí so bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mìíràn tó yẹ pé ó tó ní ṣe pẹ̀lú ìfun inú ẹ̀dọ̀ fùkú gbogbo ẹ̀ ọmọ ṣàìsàn so kí wá torí àìsàn tí àwọn ń sọ pé àìsàn ọkàn àárẹ̀ ọkàn ń bẹ lọ́tọ̀ pé kó ní àpé ah, ó ní heart problem bóyá ọkàn rẹ̀ ń wú ni àbí ọkàn yẹn omi kó síbẹ̀ ni ẹ̀rì àmọ́ ń gbọ́ lórí rédíò tó ní ọmọ kan pé lẹ́yìn kìnnì kan pé ọkàn rẹ̀ omi pọ̀ ń bẹ̀ wọ́n wá dírìgì ẹ̀ wọ́n ṣe kìnnì kan oríṣiríṣi ó ní pé ọkàn náà ń bẹ pé pé àìsàn wa ni tó rárí àìsàn yìí àfáà máa ń kó yé wa pé ọ̀nà méjì náà ló pín sí gbogbo èyí tí wọ́n kà láti ẹ̀kan yẹn òun náà ń pè ní mọ́rọ̀dù jìtìmọ̀nì àwọn àìsàn ara nìyẹn àìsàn ara àwọn àìsàn kan lábẹ́tẹ́ pé inú ọkàn àìsàn ọkàn ni kò ṣeé fojú rí wọ́n àìsàn àìsàn yóò sì máa dààmú èèyàn àmọ́ tí wọ́n ṣe fún yàn ni pé láìsàn ni quran ọlọ́run bá mú àwọn àyà oríṣiríṣi wá ọlọ́run bá ní yẹn wa man kana minkum maridan gbàtọ́lọ́ ń sọ̀rọ̀ ramadan ó ní kutiba alaykum as-siyam wa ala alladhina yutiquna fidyatun ta'amu wa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ó ní ẹni tó bá rẹ̀ nínú yín wa man kana minkum maridan ẹni tí àìsàn bá ń ṣe àìsàn tọ́lọ́wọ́ bá ń wí ń bẹ̀yẹn maradun jismaniyun ẹni tí àìsàn ara bá ń ṣe ni tó sì wà nínú àwẹ̀ olúwa ní má gbàwẹ̀ àmọ́ tó bá dijọ́ mi máa dá a padà ìwọ̀ bóyá nìsín ọ̀rẹ́ èèyàn wá ní ọ̀sà mu fi ìkúlé gbàwẹ̀ mo gbàwẹ̀ so ọ̀rẹ́ èèyàn wọn ni ah ẹ̀yàn ni typhoid ni so ah mo gbàwẹ̀ táwọn dókítà bá ti ní mo gbàwẹ̀ mo gbàwẹ̀ so ọlọ́run lóun yọ̀ǹda rẹ̀ àmọ́ gbogbo àwọn àìsàn yẹn àìsàn ara ọlọ́run ọba ń sọ níbẹ̀ yẹn so náà ni ọlọ́run bá tún ní laysa alal a'ma harajun wala ala al-a'raji harajun wala ala al-maridi harajun olúwa bá ní kò sí láì fi tó bá ní ogun ẹ̀sìn ṣẹlẹ̀ kó wá jẹ́ pé ẹni tó fọ́ lójú tó bá jòkó sílé tí ọ̀lọ́ kò sí láì fi fún laysa ala al-a'ma haraj wala ala al-a'raji harajun bẹ́ẹ̀ náà tó ṣe pé ó mú kun ẹ̀sìn ń dùn kò lè rìn laysa alayhi harajun òun ò ní láì fi wàlá alẹ́lmàrídì harajun bẹ́ẹ̀lẹ̀ tó bá tún rẹ̀ màrídì tó wà ń bẹ̀ wọn mana maradun jismaniyun yẹni kí bóyá ìbá wú mọ́lẹ̀ nílé so táífọ́ọ̀dù kò yóò lè dìde so gbogbo àwọn àìsàn tó máa ń ṣèyàn báwọn so ká ní pé èèyàn ní chronic ulcer ó ní ó ní appendix kìíní gbogbo oríṣiríṣi tó yà pé àìsàn ah, àwọn ọ̀rẹ́ lágbájá ni kìíní kan so kò sí láì fi fún ẹnìyẹn tí o bá lọ sójú ogun so n tí mo fẹ́ lò mẹ́ni pé àwọn àyà tí mo ń kà yìí ó ń túmọ̀ àìsàn ara ni so tí wọ́n tún wọn ní Kùránì bákan náà yóò tún rí ibi tọ́lọ́ ti ń sọ̀rọ̀ mọ́rọ̀dún náà tó ibi kì í sáìsàn ara lọ́wọ́ bá wí tó kí mọ́rọ̀dún nọ̀fẹ̀ẹ́nì àwọn àìsàn ọkàn ni àìsàn inú ẹ̀mí mọ́rọ̀dún nọ̀fẹ̀ẹ́nì Ọlọ́hun bá subhanahu azza wa ó ní ẹ̀yin obìnrin wala takhada'na bil qawli ẹ má máa dín hùn ẹ má máa dín hùn kẹ máa dírẹ́sì ohun yín ṣùgbọ́n báyìí ẹ sọ máa ń dírẹ́sì ara wọn tó máa ń rìnrìn zìnà ẹlòmínà máa fi ohun ohun ohun amọ̀fóhun pèèyàn sí zìnà olúwa ní ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin àwọn obìnrin nísìnyí máa ń nírù nǹkan báwọn olúwa ní ẹ gbọ́dọ̀ ṣe fọlá takhda'na bil qawl fayatma'a alladhi fi qalbihi maradun faqulna qawlan ma'rufa olúwa ní فيطمع الذي في قلبه تبات وانده يقوم أجيبه الذي كان في قلبه مرض فيطمع أنت أيسان أيسان بأن وكان رعري قولهم غاية أنت تني مرض القلب أيسان وكان قم أعدي قم أعمل اللي rúrù kúrò pé ah ẹwọ ẹni yìí ẹwọ ohun rẹ ti dàn níka tí wàá bẹ̀rẹ̀ láti máa lépa ẹni yẹn káàkiri so bí mo fẹ́ lómi ẹ̀ ni pé olúwa bá fẹ́ràn lẹ̀ pé àìsàn á máa ṣe ọkàn ọlọ́wọ́ bá fẹ́ ni fi qulubihim maradun fàzádà ọmọlọ́hu márọ̀bọ̀ olúwa ní àwọn mùnáfìkì àìsàn tí ń bẹ nínú ọkàn wọn báwọn àìsàn ní fák olúwa ní ọlọ́run tó wá bá wọn fi lékún sí i sí pé àìsàn máa ń ṣèyàn nínú ọkàn so bí mo ṣe máa ń ṣàlàyé tí àìsàn bá ṣèyàn lára ẹ mọ̀ rí àwọn tí ó mọ̀ mú tó gẹ́gẹ́ mo ṣe kà wọ́n lẹ́ẹ̀kan yẹn àmọ́ àìsàn ọkàn hmm, àìsàn ọkàn nítorí lè mójútó kì í ṣe ń tọ́mi ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹni tó lùwọ́ bá rán pé òun náà ni ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim ẹni tó lọ́wọ́ rán pé iṣẹ́ tó wàá ṣe náà ni kí wàá fọ àwọn ẹni yìí má ọ̀dọ̀ rẹ̀ láwa padà sí pé bóun ni ànábì ṣe ni ká sì fọ àwọn àìsàn yìí bóun ṣe ni ká sì tọ́jú rẹ̀ so bí ìlọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n láwọn fẹ́ mójútó ẹ̀mí àwọn fẹ́ mójútó ọkàn bẹ́ẹ̀ ti ṣìnà ti forí gbági tó pé tó wá takò lànà nẹ́bí náà wà gbé kalẹ̀ wọ́n lè ní àwọn fẹ́ ṣe yẹn tẹ́rẹ́bíyà nọ́ọ̀sì àwọn àwọn fẹ́ ṣe tẹ́síkìyà rẹ̀ wọ́n wà lè tilẹ̀kùn mọ́rí kò wá ní jáde lọ lè kírun kò ní lọ kí jàmá kò ní lọ sí jùmọ́ yóò lóun òun wọ kálúwà tó máa ní kí ni wá kí yóò lóun fẹ́ ṣe tẹ́rẹ́bíyà ẹ̀mí mu so ó gbé gbági torí pé kí ni wọn ò rìn ìlànà tí ànábì sallallahu alaihi tó ní kárìn olùwàmọ̀tẹ́ la ilaha illallah yóò sì la ilaha illallah yóò wà ní kó ti one hundred hundred thousand tó bá ti wá ṣetán ìwà ní la ilaha illallah tó ń ṣe yìí o inishtaraytu bihadha mi'ata alf tí one hundred thousand tó ń ṣe yìí ishtaraytu biha nafsil amara mo fi ra ẹ̀mí mi ẹ̀mí tó ṣe pé máa ń pani látẹ̀ burúkú so náà ni ṣé ọ̀nà táwọn ẹbí gbégbà nìyẹn láà ní táwọn ẹbí gbégbà gbọ́kọ̀ọ̀hún inshallah apàdà dé gbogbo àwọn ọ̀rọ̀ yìí so ẹ̀mí ẹ̀mí ṣe kókó gan lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí yẹn ti gbọ́dọ̀ mú tó kí lára àwọn kókó ẹ̀mí òun náà ni pé ẹ̀mí yìí òun náà ni mahallu níyà òun níbẹ̀ ni àníyàn máa ń gbé ẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ kan nísìn inú ọkàn ni wà ṣùgbọ́n mi ṣe ti pàtàkì náà lè gbọ́dọ̀ mójútó ẹ̀mí yẹn kọ́ jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan kò ní máa jẹ́ pé àníyàn nǹkan míì ó fẹ́ ṣe nǹkan ẹ̀sìn kọ́ jẹ́ pé àníyàn tó yàtọ̀ sọ́lọ́ ní máa wà nínú ọkàn rẹ̀ alqalbu mahallu níyà ibẹ̀ làníyàn máa ń gbé ike gbogbo inú àdéhùn Umar ibn Khattab anábì ní gbogbo iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe láyé yìí kọ́lọ̀ tó lè gbà á lọ́wọ́ yẹn nítorí kéèyàn orí ládàá iṣẹ́ rẹ tí yẹn fẹ́ ṣe bí ní yá tàbí kéèyàn ọlá nìyẹn kí mo fẹ́ ṣe rẹ ọkàn ni ó ṣàlàyé rẹ ọkàn ni ó ṣàlàyé rẹ falẹ̀ rọ́mi èèyàn nísìn kó ní pé òun gbà rẹ̀ tí ó sì mọ jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run pé kò láwẹ̀ pa rọ̀mùdọ́nù sí ìbí kan papò àbí kò rí nǹkan rà jẹ́ mọ́lọ́wá ní pẹ́tọ̀ ọgbọ́n ní ọmọ gbàrẹ́ lọ́nà nù tó tààrùn rí báwọn òní ńlá kankan tó wá pé àwẹ̀ tàtà wà ní ẹ̀hẹ́n èyí ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn ó sọ pé ara àwọn oníṣẹ́ bóyá ó ń rìn lọ́wọ́ rìn lọ́wọ́ rí pé ara rẹ̀ pé ah, ara àwọn ti nídìí kó òun fomi sára ọba bomi sọ́wọ́ ọba tiwọ́ ọba ṣan inú ọba bọ́jú ọba tún apá ọba fọpa eré ọba fọ ẹsẹ̀ tòlówà wò pé ah ìgbìmọ̀ ti lálọ́ àlálẹ̀ kan ṣáà níyàn rí ọ̀ sọ́pálù àlá ṣe èèyàn ní àlùwàlá yẹn àlùwàlá yẹn ò kí ń ṣàlùwàlá ọkàn ṣe bí àlùwàlá ni ọ̀ọ́ láníyàn rẹ̀ ara iṣẹ́ tó kàn máa ń ṣe nù ọkàn ló máa ń ṣe ìyàtọ̀ ọrú àwọn nǹkan báwọn láti máa dá ìsìn máa yàtọ̀ sí nǹkan tí ó ń jẹ́ ìbáadà tó bá ní èèyàn ní àìsàn nínú ẹ̀mí báwo ni kí ni tó máa rẹ̀ lọ́dọ̀ àwọn àfáìkù ọwọ́ à ń yàtọ̀ ẹ̀zára aléyìí máa kọ́lé kọ́lá òun ní kó jẹ́ kó ṣòro kó jẹ́ kó wá ṣòro fún yàn láti lè máa ṣe nǹkan tá a torí rẹ̀ dáyàn ntọ́lọ̀ ń torí rẹ̀ dá kí nǹkan yẹ wá ṣòro fún ọ láti ṣe so kí lọ́lọ́ ń torí rẹ̀ dá wa ní ma'rifati Allah iná ni ká mọ ọlọ́run ọba kó wá ṣe pé àti mọ ọlọ́run ó wá di ìṣòro àti sin ọlọ́run ó di ìṣòro wa mahabbatuhu àti nífẹ̀ẹ́ ọlọ́run ó di ìṣòro wa shauq ila liqa'ihi kí pé àà ah, ní ah, sì bọ́ sínú tààrí ìjọ kan tó pé àti máa rántí rẹ̀ wá dìṣòro fún ọ àti rántí ikú ó dìṣòro fún ọ tó gbúrú àwọn ẹ̀mí báwọn àìsàn ti ń ṣe ìnáàbà ilé yìí ìṣẹ́rí padà sọ́rọ̀ ọlọ́run pé ọlọ́run wo ni mo wá sábà ó ṣòro fún ọ láti lọ sọ́bọ̀ ọlọ́run tó pé àti lọ́mọ sábà nǹkan mi òun rọrùn fún ọ wà ìsáàrò alákùnlé ṣàwà kí wọ́n fẹ́ta ìpé ah ọlọ́run yìí àti máa sìn ọ́ àti máa wà pẹ̀lú rẹ àti máa dúró tì ọ́ àti máa fara tì ọ́ kó wù yẹn ju gbogbo nǹkan lọ kó pé nǹkan yẹn wá lágbára fún yàn fẹ́ni yẹn àìsàn ti ń ṣe irú ọkàn yẹn nìyẹn so fún bóyá kí n tó máa bá ọ̀rọ̀ lọ kí a fi àsìkò yìí ká fi gba àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan fún ìbéèrè tí a bá rí nínú àsìkò tí ó kù fún wa tòun náà ni pé àìsàn ọkàn náà ni mò ń bá lọ àìsàn tó máa ń ṣìyàn nínú ọkàn ẹ̀rí káìsàn ṣìyàn lọ́kàn ewúlá ńlá ni fọ́mì èèyàn ewúlá ńlá ni èyí kì í gbé kọ̀ lóye. Wa alaikum salaam àwọn tó lọ bẹ̀ kẹ́tù. Alhamdulillah ẹ̀rọ. Báwo mọ̀ wà pẹ̀lú yín? Àmín àtẹ̀yìn náà o. Mọ́mí Mariam ní Lájà Kálámsì ní Ẹ káwọ̀ o. Nàìjíríà ò lẹ́ni. Náà, àfẹ̀lẹ́ ká ẹ ṣeun gan ọlọ́run bá san yín lẹ́sàn-án rẹ̀ ẹ ṣeun ẹ kú òǹgbẹ zero eight one zero eight five zero one three seven one nam. Wàlékùn sàlám wa rahmatulah wa barakatuh. Wàlékùn sàlám, à ń dání lóhùn. Mọ́mí Àìsà, mọ́mí Ẹ kú ètò wọn, àpò ìgbẹ̀rù, lọ́mọdé àríyìn sọ. Àmì mà so àyàn ń kí wa ní orí ètò lónìí ni so àwọn tí a bá ní ìbéèrè bóyá lórí nǹkan tá a sọ àbí lórí nǹkan míì so a ṣì ń retí wa naam. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah wa barakatuh. alaamaleykum aleykum. màmíra káwé mọ́mù. àwọn irú àwọn àìsàn tẹ kàkálẹ̀ yìí hmm. ẹlẹ́rìí tó bá jẹ́ ti àìsàn ọkàn hmm. ǹjẹ́ àwọn àyà kan bẹ́ẹ̀ náà Al-Qur'ani nítorí kan pé tàbá rí tàbá kẹrẹ́ yìí bóyá sínú omi ni o ìpè ǹjẹ́ ìsìlámù lè ó gbà láàyè. bẹ́ẹ̀ ni láì tààlà máa débẹ̀ pẹ̀lú ògùn ẹni pé mo sọ lẹ́ẹ̀kan ní àwọn àìsàn tí ó jẹ́ àìsàn ara tó náà ni a máa ní àwọn tó ń jẹ́ àwọn specialist lórí rẹ̀ tó mọ̀ láwọn ń wà ọ̀rọ̀ ìwòsàn rẹ̀ kọ́ làwọn níbẹ̀ tó pé kìí ṣe tó ń ṣe pé àwọn jẹ́ oní orthodoxy gan tó fi pé àwọn native kìíní ni so kọ́ làwọn níbẹ̀ tó ṣe pé islamic kìíní ni wọ́n fi wò ó tó ṣe pé àìsàn ara ni so tó ń tó ń jẹ́ àwọn àwọn spiritual illness ní àwọn àìsàn tó jẹ́ àìsàn ọkàn so bíi nílá ìtàlá màá débẹ̀ so àwọn ọ̀nà tí à ń gbà wò sàn màá débẹ̀ àmọ́ tó ṣe kókó ni pé kò sí hàn tó ń hàn nínú tá a máa fi ń ṣe ìwòsàn àwọn orú nǹkan báyìí pé hàn àbí kinní kan kò sí níbẹ̀ so inṣàlá màá padà débẹ̀ náà. aleykum salaam ẹ kú níbi rédíò yín ẹ kú níbi náà ẹ kú rọ̀lẹ́ o. ẹ kú ètò náà bá a ẹ̀dàkùn mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àpáàtàlàf kan wọ́n ní àdìsí ó wà nínú sọ́yì Bukhari wípé àdìsí Abdullahi Mas'udin. tó wọ́n ní wọ́n sọ wípé ẹni tí àwọn pé wọ́n jẹ ìyà lọ́jọ́ tó hmm, hmm. wá gbọ́ tí prógrámù kan lónìí wọ́n wá ní pé kì í ṣe fọ́tò nìkan tí Mm. máa ń gbèrè mu. láti tẹ́ àbá dé mẹ́ka pé yọ máa rí àwọn fọ́tò yọ máa rí àwọn fọ́tò káàkiri káàkiri tó mọ abẹ́ bèrè pé pé fọ́tò ni àbí èrè ni nǹkan tí wọ́n mè lórí. Ah, ìbéèrè yín yìí dà lọ́wọ́ ṣàyìn lẹ́sàn rẹ̀ fẹ́rí àdéṣe Abdullahi bin Umar ni so náà ló gbé ọ̀rọ̀ yẹn wá so la'ina Allahu al-musawwirin anábì tó ní pé àwọn mùsùlùmí àwọn tó bá ń ya fọ́tò yu'azzabuna yawm al-qiyamah ọlọ́wọ́n jẹ́ wọ́n yà níjọ́gbìn al-qiyamah kí ni ìnira tí ó bá wọn ni pé ọlọ́wọ́n ni áhìyú máa kọ̀lẹ́kùtù sẹ́rí tẹ́ ìyá kalẹ̀ yẹn ó yẹ mọ́ fẹ̀mí sí la fún wa ní lágbára rẹ̀ yóò wá di ìṣòro lálá fún ọjọ́ ìwìndà kìyàmà so anabi sallallahu alaihi wasallam tó ń sọ musawwir ló pè tamasilu ń bẹ lọ́tọ̀ ìrí ní jẹ́ báyẹn tó pé yóò ní bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ máa fọwọ́ kan ara rẹ̀ bóyá wọ́n gbẹ pẹ̀lú gíní àbí wọ́n gbẹ kan ṣe pẹ̀lú àmà àbí wọ́n ṣe pẹ̀lú nǹkan mi tó pé fọwọ́ kan làbáyé wọn máa ń pè ní àwọn sura mujassima sọ àwọn sura tó ṣe pé wọ́n kàn yá ni pé wọ́n káfù àbí wọ́n wọ́n dúró rẹ̀ wọ́n yá pẹ̀lú báírò àbí nǹkan kan ìyẹn náà kó sínú rẹ̀ wọ́n náà ń pè ní sùúrọ̀ wọ́n ti tàmà sílè rárá sùúrọ̀ nìyẹn anábì tí nìyẹn náà dá kọ́dà irú ẹ̀ṣẹ̀lẹ̀ ń bẹnu sọ̀rọ̀ mùsùlùmí bá tẹnapa anábì fẹ́ lọ síbi wàlímà kan bàtà anábì ọwọ́ bí wàlímà yẹn ní tí wọ́n fi sí ojú kọ́tìnì tán fẹ́ fi wọnú ilé wọ́n ya àwòrán síbẹ̀ sùúrọ̀ náà yà síbẹ̀ anábì ti padà pé mi ò ní dún nírú yà yín yìí so anábì sallallahu alaihi wasallam ó fẹ́ wọlé Aisha radiyallahu anha níbi kẹrọ́mù rẹ̀ ní pé níbi kọ́tìnì rẹ̀ ó wá súrọ̀ ń bẹ̀ anábì ni àmì ti àní kakó tó mọ̀ pé irú àwọn ẹni yìí ọlọ́run fi àjẹmọ́jọ́ wíwá kìyàmọ̀ ni dẹ́lẹ́ iná irú nǹkan báyìí tó bá ti wà nínú ilé nínú ọlọ́ iná màláìkàtà látẹ́rìkù bẹ́ẹ̀tàn fi ìṣòro àwọn màláìkù ni wọlé tí fọ́tò bá wà ń bẹ̀ so súrọ̀ àwòrán ní jẹ́ báwọn so kí ni ìwá ni bó bá ṣe ń develop sí bí ojú bá ṣe jẹ́ ẹ̀rí pé nítorí ń tẹ́kì picture nípa gan bóyá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́sìn nìsín ó ti yàtọ̀ sí sísìn so ó ti yàtọ̀ picture picture náà ni ọmọ jẹ́ kò dáa ní ìfi ń jẹ́ òdodo so àfa tẹ bá rí tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bá yẹn so àfa yẹn ìṣòro tẹ wá ń ní ni pé wọ́n ní àwọn rí ní Saudi tẹ bá ní Saudi wá ní kíni tẹ bá ní Saudi wá ní kíni so tẹ bá tẹ bá tẹ Saudi kọ́ ní ilé ẹ̀sìn wa ẹ̀rí àdìsàn nẹ́bí sọ̀tọ́ sotu àwọn tó sì jólúbẹ̀rẹ̀ ọlọ́run náà wọ́n bu aya ń bẹ̀ náà tó pààrọ̀ ìṣe gbóró nǹkan báwọn tó yóò túmọ̀ sí pé wá di dandan sí ẹni tí ò bá lajú ẹ̀sìn náà ni ọmọ sọ̀rọ̀ nǹkan báwọn pé mo dé Saudi mo rí wọn tó ń ṣe bẹ́ẹ̀ ah. sómi pé wọ́n náà mọ̀ pé kọ̀ọ̀dá ló fi mọ̀ pé orí wọn bẹ̀ pé irú nǹkan wọn ọ̀dà so òun náà ni pé ah, ọ̀rọ̀ fourth picture yìí yá nítorí lè múyàn ya jẹ́ kí n kó tán òun náà ni pé kó wá jẹ́ pé necessity ṣe pé kò sí ò ní any option àfi kó ṣe bí kí wọ́n fẹ́ wọ school nísìnyí àbọ̀ fẹ́ ṣe id card àbọ̀ fẹ́ ṣe national id card so wọ́n ní kí wọ́n take picture irú yẹn nìṣẹ́ dọ̀ rọ́rọ̀ ni ọ̀nà pé necessity ó lójú nǹkan tó jẹ́ nǹkan àlámọ̀rí ẹ̀sìn tọ́lọ́ bá ṣe ní èèwọ̀ tí ò ní fààyè necessity kalẹ̀ so kó lẹ́wọ̀ olúwa ní ẹni tó bí bá ń pa tó ti wà nínú àjùtọ́ mi rẹ̀ fẹ́ bọ́ kò sí ní tí ó jẹ nǹkan òkú bètè ìwọ̀ sí ni kéèyàn jẹ kó lè jẹ ẹwà àwẹ̀ yìí gan bó ṣe jẹ́ ní situation so ọ̀rẹ́ yàn àbí yàn wà ní travelling so ìyẹn lè má gbàwẹ̀ gbòòrò eléyìí láfi mọ̀ pé kò sí ọ̀rọ̀ àlámọ̀rí àlàfo pé tí lẹ́sìn bá ṣẹlẹ̀ ìyẹn lè ṣe lọ́jọ́ kí n gbé last call lóye nam. wàlékún salam. wàlékún salam tó la bàtẹ́ àti. ẹ̀sẹ̀ kú ètò sá. alhamdulilah ẹ̀kú ẹ̀ lọ. aminu. nam kò sí ìbéèrè mìíràn. Ah, inṣàlá kí nam ẹ lò ẹ̀ṣẹ́ níbèrè ni. ìyá bàtúrà ló ń sọ̀rọ̀ láti dáńkẹ́. nam ẹ káàbọ̀ máa ẹkú ń gbẹ ẹ̀rọ ìzákun lọ kẹra náà inṣàlá kẹ́bí a tó kò lè rí ètò ní ẹ̀mí alájì bọ́lá sàrùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ti òní yìí wọ́n ní kí ládàá rẹ̀ kó máa jẹ́ ìrántí fún bàbá àwọn alájì Ibrahim Magaji sàrùmí àti alájì Yusuf Salami Roth àti alájì Alibe sàrùmí àti ìyàwó wọn tí ó ṣaláìsí láìpẹ́ yìí kọ́lọ̀ kó bá kẹ́ gbogbo wọn kọ́lọ̀ kí ó ṣàánú àwa náà àwọn tí a bá fẹ́ pèsè orí ètò eh, sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abubakar sọ̀rọ̀ mi ló dágbére pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.